إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا <clears throat> ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن انتهج نهجه إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba tí ó ṣe ní ìrọ̀rùn fún wa láti tún pàdé ní àyè alálùbáríkà yìí atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ọjísán la Muhammad sallallahu ta'ala alayhi wa alihi wa sallam àlékún ìkẹ́ ọlọ́run àti ìgẹ̀ rẹ̀ kí ó máa bá òjíṣẹ́ náà àti àwọn ará ilé rẹ̀ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ ti àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ títí di ọjọ́ ìgbéǹde alqiyama kí ọlọ́run ọba kí ó má ṣàì kàwá kún wọn. lẹ́yìn náà bí idhnillahi ta'ala a ó tẹ̀síwájú nínú àlàyé nípa àwọn ahadith àwọn ẹgbàwọ́ọ̀rọ̀ látọ̀dọ̀ òjíṣẹ́ Muhammad sallallahu alayhi wa sallam èyí tí àfáàgbà alimami nawawi rahimahullahu ta'ala tí wọ́n ṣe àṣàyọ rẹ̀ tí wọ́n pè ní arba'una hadith ní ìjókòó tí ò ní a ó máa wo hadithi abu huraira radiyallahu anhu kí ọlọ́wọ́n bá kí ó yọ́nú sí الخامس والثلاثون قال رسول الله صلى الله عليه وسلم لا تحاسدوا ولا تناجشوا ولا تباغضوا ولا تدابروا ولا يبع بعضكم على بيع بعض وكونوا عباد الله إخوانا المسلم أخو المسلم لا يظلمه ولا يخذله ولا يكذبه ولا يحقره التقوى ها هنا ويشير إلى صدره ثلاث مرات بحسب امرئ من الشر أن يحقر أخاه المسلم كل المسلم على المسلم حرام دمه وماله وعرضه رواه مسلم abu huraira radiyallahu ta'ala anhu arda ó ní òjíṣẹ́ ọlọ́run ọba kí àlékún ìkẹ́ ọlọ́run àti ìgẹ̀ kí ó máa bá ó sọ wípé la tahasadu ẹ má ṣe máa pẹ̀gàn ara yín atahasud ay la yahsudu ba'dukum ba'da ẹ má ṣe máa pẹ̀gàn ara yín àwọn olùmọ́ni kí ni wọ́n kí ni ń jẹ́ hasadu yìí gan àwọn apá kan náà àwọn olùmọ́ni òun náà ni tamanni zawali ni'matillahi azza wa jalla kéèyàn máa gbèrò kí ìdẹ̀rọ̀ ọlọ́run tó ṣe fún ẹ̀dá rẹ̀ kan kó kú òǹbẹ èèyàn ń kórìíra nímọ̀ ọlọ́run lórí ẹ̀dọ̀ ọlọ́run èèyàn wa máa gbèrò kí nímọ̀ yẹn kó bọ́ mínítọ̀ ọ̀hún lọ́wọ́ kódà bí kò padà sọ́dọ̀ tìyàn. ay an yatamanna an yazila akhar سواء كانت النعمة مالا أو جاها أو علما أو غير ذلك بكوسية تولاني irú níma tí a ń sọ̀rọ̀ báyìí níma yìí ó lè jẹ́ sí pé dúkìá ni kọ́lọ́hún kí ó rọ ẹrú rẹ̀ kan lọ́rọ̀ kẹ́nìkan máa ṣe hásàdù fún pé ó sì wá jẹ́ pé wọ́n ló lò ó ṣẹ́ẹ̀sì mọ̀ pé ọlọ́run kì í ṣe màrà pẹ̀lú ẹnì kankan kó se gbogbo tí ó bá ṣe fẹ́ dà rẹ̀ O lè jẹ owó lenitɔ nítọ̀ òun ní tẹni tí ń ṣe hasada rẹ̀ fi se hasada fún o lè jẹ ọlá jahan èèyàn lè má lòlò ó lè má lówó kó lọ́lá ṣe é ṣe máa pé kì í ṣe gbogbo nǹkan lówó lè olówó gan a máa ní bùkátà sọlọ́lá tí ò lówó. wọ́n lè máa ṣe hasadu fún yàn nítorí pé ó lọ́lá ó níyì láàrin àwọn èèyàn tí gbogbo èèyàn bá bẹ̀bẹ̀ fún nǹkan kan táwọn tí wọ́n ń bẹ̀ wọ́n fún nǹkan yẹn tí wọ́n bá kọ̀ tẹ́ni yìí tí wọ́n bá ba tí wọ́n bá ní oh, òye wa bá wa bá wọn sọ̀rọ̀ gbogbo èèyàn láti ránṣẹ́ wọn wọn máa gbà tí wọn bá sọ̀rọ̀ wọn sì gbà ẹ̀rí pé kì í sowó nù bẹ́ẹ̀ ọlọ́run àwọn fún ẹlòmíì lélẹ̀ ẹ wà mọ́ wọn pé ah, bóun tiẹ̀ ti wá jẹ́ ó sì wá jẹ́ pé òun nìkan ni wọ́n ń gbọ́ sí lẹ́nu ọlá ọlọ́run ni tó sì máa ń pín fẹ́ni tó bá wù àwọ̀ ilman àbí jẹ́ mà kò jẹ́ sí pé ìmà lọ́lọ́run fẹ́ nìkan ọ àmọ́ ṣe hasadu fún lórí ìmà rẹ̀ àbí nǹkan míì tó yàtọ̀ sáwọn ntí àkàkalẹ̀ yìí sheikhul islam ibn taymiya rahimahullahu ta'ala wọ́n ní alhassad كراهة ما أنعم الله به على الغير وإن لم يتمنى الزوال شيخ الإسلام ní hasadu ni kéèyàn máa kórìíra ìdẹ̀rọ ọlọ́run lórí ẹlòmíì kódà béèyàn ò gbèrò kí ìnira náà bọ́ ma lọ́wọ́ yẹn ni pé èèyàn máa ní èròǹgbà pé kí ìdẹ̀ra yín kó sì bọ́ lọ́wọ́ rẹ̀ kí ìdẹ̀ra yín tọ́lọ̀ ń ṣe fún yín ní tọ́lọ̀ ń fi kẹ́ yẹn kó dẹ̀ bàjẹ́ ma lọ́wọ́ kò sí yẹn nínú ìròrí èèyàn ṣùgbọ́n gbogbo ìgbà tí èèyàn bá ti rí pẹ̀lú ìdẹ̀ra tọ́lọ̀ ń kò sì dìgbà tí yẹn bá ń gbèrò pé kí nǹkan yẹn bàjẹ́ máa lọ àbí kí nǹkan yẹn máa sí lára rẹ̀ mọ́ kéèyàn máa rí i pé ìdẹ̀ra yẹn gbogbo ìgbà tí yẹn bá ti rí ìdẹ̀ra yẹn lára ẹ̀dọ́ ọlọ́run èèyàn ń kórìíra rẹ̀ ìyẹn hasad nù. wọ́n ní wa minal ma'lumi anna min lazimil karahati an yatamanna az-zawal lakinna ash-shaykh lakinna kalam ash-shaykh rahimahullahu adaq. فمجرد ما تكره أن الله أنعم على هذا الرجل بنعمة فأنت حاسد sheikh islam ibn uthaymin ó ní bó tilẹ̀ jẹ́ sí pé ó ṣòro kéèyàn máa kórìíra ní ìmọ̀ kan tọ́lọ́run ṣe fẹ́ nìkan kéèyàn wá máa gbèrò kí ní ìmọ̀ náà ó kó ń bẹ̀ ó ṣòro ṣùgbọ́n tó bá jẹ́ pé owó ọ̀yẹn náà bá ní ìlà àrùn tó wà nù ọ̀kìnyàn ọlọ́run ọlọ́run kẹ́ ẹrú rẹ̀ pẹ̀lú nǹkan kan téèyàn bá ti wá rí ẹrú yẹn pẹ̀lú dẹ̀ra tọ́lọ́hún ṣe fún yẹn ìyẹn ó máa kórìíra dẹ̀ra náà lára ẹrú náà wọ́n ní eléyìí lásán hasad ni òjíṣẹ́ Muhammad sallallahu alayhi wa sallam ó wá kọ́ eléyìí fún wa kama ma pẹ̀gàn ara wa kama ma ṣe hasadu ara wa láàrin ara wa kama kórìíra àwọn ní'mà ọlọ́run ọba lórí wa láàrin ara wa wala tanajashu àwọn olùmọ́ni ìtumọ̀ wala tanajashu ni wípé ay la yanjasu ba'dukum ala ba'd ìtú wọn pè ní anajsu yìí òun náà ni ẹ má máa fi owó kún ẹ má máa fi owó kún ọjà lórí ara yín lásìkò tẹ́ ẹ̀ ní àníyàn àti ra ọjà yìí wọn ni wọ́n ń pè ní tanajus lápèjúwe èyàn wàá fi ó kún ọjà kan èyàn sì lé èròǹgbà àti ra ọjà yẹn ṣùgbọ́n èròǹgbà rẹ̀ ni pé ó fẹ́ fi ara ni ẹni tó fẹ́ rà àbí ó fẹ́ fi fífi owó kún yẹn kó fi ṣe ẹni tó ń ta láǹfààní. àbí kó jẹ́ sí pé méjèèjì ni ìmbẹ́lẹ́mì rẹ̀ ó fẹ́ fara lẹ́ni tí ó rà ó sì fẹ́ kẹ́ni tí ó tà kó ṣàǹfààní. àpèjúwe nǹkankan ìyẹn lọ ọjà ó fẹ́ ra nǹkankan. ó nawọ́ sí nǹkankan tó fẹ́ rà. o de bere sí na o na ni kan náírà ẹnìkan wá wá òun wá nà ní lásìkò tẹ́nìyẹn ń nà lọ́wọ́ láwọn láwọn àyè míì máa tí yóò bá fura ntẹ náwó sí tẹ fẹ́ rà tẹ tẹ ná yẹn ẹnìkan náà wà ní ẹfọn wò léyìn ẹ̀yin ti ná ní one thousand three thousand wọ́n pè fún yín wọ́n lè lò lẹ́sàn ẹ̀ ní one thousand ẹ̀ ń fa láàrin yín àtẹ̀ ń tó fẹ́ tà ó ní kẹ́ ẹ̀ fi kún ẹ ló ti tó bẹ́ẹ̀ ẹnìkan wọ̀ náà ní irú ètè mú tó rí tẹ̀ ná lọ́wọ́ ní one thousand yìí yóò lè lò lélẹ̀ wọ́n ní. Uh, three thousand òun wà bẹ̀rẹ̀ sí ná tiẹ̀ láti one five sẹ́mi pé tẹ́ bá ti gbọ́ tẹ́nìkan ná ní one five tí wọ́n ní ah, ìgbé one five ti wá jẹ́ ẹ̀mí tí yín ló ti máa sọ fún yín pé ṣé kìí ṣe bá bù sílẹ̀ yín fẹ́ ṣe báyìí nísìn psychologically ẹ̀ mọ̀ wọ́n pé ah one thousand tẹ́mi ṣe ẹ̀ nà yìí àti kìí ṣe ẹ̀ sára rẹ̀ whereas ẹni tó wá yẹn ẹni tó fẹ́ rà yìí wọn ni wọn fẹ́ fara ni taraba ni ẹni tó fẹ́ rà ẹni tí ń ta ọ̀sẹ̀ sí ni yóò já nfa ni òjísànlá Muhammad sallallahu alayhi wa sallam ó kọ eléyìí fún wa àbí kí èèyàn rí ẹni tí ń ná ọjà kan tó jẹ́ pé ọ̀rẹ́ èèyàn ló ní. wọ́n fẹ́ ta nǹkan kan mọ́ wọn pé nǹkan yẹn ni ó gbé e síbi kan pé kí wọ́n bọ̀ wọn ta rí ẹnìkan nà èmi náà wà lọ nà kì í ṣe dandan kẹ́ni tí ń ta kó mi nínú irú ìṣesí yẹn mo fẹ́ fowó kún nítorí kí n lè fi ṣe ni láǹfààní ẹni tó ní gangan ìwà lówó tó ga nítorí káwọn tí wọ́n fẹ́ ra gangan. káwọn náà lè máa ronú owó tó ga jù bẹ́ẹ̀ lọ eléyìí ni tanajush òjíṣẹ́ ńlá Muhammad sallam ó kọ ṣíṣe eléyìí fún wa. gbogbo àwọn ọ̀nà tíru eléyìí máa gbà ṣẹlẹ̀ náà ni ṣẹ̀rí àṣeléwọ̀ gbogbo ohun yòówù tí èèyàn bá gbà lérò pẹ̀lú ṣíṣe bẹ́ẹ̀ èèwọ̀ ni ìmọ̀ ẹni tó fẹ́ ra lèèyàn fẹ́ ni lára ni ìmọ̀ ẹni tí ó ní ọjà lèyẹn fẹ́ ṣe láǹfààní ni. bákan náà ọ̀jísánlá Muhammad sallallahu alayhi wa sallam nínú tó kọ̀ fún wa nínú hadithi ó ní wala tabaghadu ay la yabghadu ba'dukum ba'da ẹ má ṣe máa bínú ara yín. àwọn olùmọ́ni túmọ̀ rẹ̀ òun náà ni wípé. kí ẹ jìnnà sí àwọn nǹkan tí ó ṣokùnfà kẹ́ ẹ máa bínú ara yín. eléyìí ló fà tí wọ́n fi ní tí nǹkan kan bá bọ́ sí ọkàn ẹnì kọ̀ọ̀kan wa nípa ọmọ àyà rẹ̀ tó ṣokùnfà ìbínú afẹ́kẹ́ nítọ̀hún tètè gbìyànjú ẹ̀sìn ṣe lójú kòkòrò kó gbìyànjú àti tètè gbé nǹkan náà kúrò lọ́kàn ara rẹ̀ bó ni ó ṣe gbé kúrò lọ́kàn látàrí àwọn nǹkan míì tó dá lára ẹni tó ṣe ń tó dùn yẹn. wala tadabaru ẹ má ṣe máa kọ ẹ̀yìn ara yín síra yín. àwọn olùmọ́ni tàdábùrì ó ní tùmọ̀ méjì ìmà kó jẹ́ sí pé zọ́híràn ní gbangba a ó rí i pé èèyàn méjì wọ́n kọ̀yìn síra wọn. kí ààyè ìjókòó kan kó pa wá pọ̀ lápèjúwe ká débẹ̀ ká bẹ́ nìkan bẹ̀ ká sì kọ̀yìn sí ká máa máa kọ̀yìn sí pẹ̀lú èròǹgbà àti fi hàn pé ìkùnsínú ń bẹ ta a níṣẹ́ àbí kó pé síra ara yín látàrí àwọn àárọ̀ òyìn ni àwọn ará ayé àwọn ipò yín lórí àwọn nǹkan kan nítorí òkè yóò wúlò fáwọn obìnrin láti máa kírun yóò sì tún wúlò bákan náà fáwọn ọmọ kéwú láti máa kẹ́kọ̀ọ́ àwọn ẹnìkan ní rárá ẹ má jẹ́ akọ ní orí òkè ìmọ̀ràn bá pín sí méjì. nítorí pé màánà ti pín sí méjì yẹn kálukú wò pé n tó ń wí òun ìmọ̀ràn tó ń òun ló dọ́gba jùlọ òun ló sì gún régé jùlọ ẹnì kejì náà wò pé ìmọ̀ràn tó ń ló dọ́gba jùlọ òun ló sì gún régé jùlọ àwọn ẹnìkan pọ̀n lẹ́yìn ìmọ̀ràn eléyìí àwọn ẹnìkan pọ̀n lẹ́yìn ìmọ̀ràn eléyìí lórí ìyẹn kẹ́ ẹ máa kùn síra yín kódà bẹ́ẹ̀ jókòó tẹ́ ń wora yín tẹ́ dájú kọra yín ẹ wà nípò àwọn tí wọ́n ṣe kí ni tí wọ́n kọ̀yìn síra wọn ni. bákan náà òjíṣẹ́ ńlá muhammad sallam ó ní wala yabi'a ba'dukum ala bay'i ba'din kẹ́nìkan yín kó má sì ṣe òwò lórí òwò ọmọ àyà rẹ̀ kápá kan yín kó má má ṣe òwò lórí òwò apá kan apá kejì. lápèjúwe ẹnìkan ṣe àdéhùn fún ẹlòmíì ipe òun ó ta nǹkan kan fún un ní náírà mẹ́wàá ẹni tí wọ́n fẹ́ ta fún náírà mẹ́wàá yẹn ó dẹ̀ ti wò pé ah, ó ó price yẹn wà òkè òun san òun san náírà mẹ́wàá kẹ́nìkan wá lọ bá ẹni tí ó ti gbà kóun ra ọjà ẹnìkan ní náírà mẹ́wàá yẹn kó wá ní èmi ó ta èyí tó dáa jù lọ fún ọ ní náírà mẹ́sàn-án àbí rárá ń tààrú rẹ̀ fún ọ ní náírà mẹ́sàn-án lápèjúwe àbí ṣùgbọ́n tó o bá ń fẹ́ ètò dáa jù ú lọ ń tà fún ọ náírà mẹ́wàá eléyìí ni wọ́n pè ní báyìí alábáyìí àkè ìyẹn ni pé ó fẹ́ ba òwò tó wà láàrin ẹni yẹn àti ẹni àkọ́kọ́ jẹ́ yóò wá fún un ní ọ́fà mi yóò ní tèmi dínwó ju tẹ́ni yẹn lọ. gbogbo eleyi haramu ni. wa kunu ibadallahi ikhwana lẹ́yìn ìgbà tó ti ṣe ọlọ́wọ́n ba sàlẹ́sàlẹ̀m tí ó kọ gbogbo àwọn nǹkan wọ̀nyí torí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn ohun tí wọn lodi si ìtumọ̀ ìjẹ́ ọmọ àyá ni. ìkórira ní'mà tọ́lọ̀ ń ṣe fún ẹnìkan ìbínú ara ẹni. ìmáa fi ara ní ọmọnìkejì látàrí pé afẹ́kẹ́nìkan jàǹfààní ìmá kọ̀yìn síra ẹni ìní ìkùsínú síra ẹni ìmá ṣe òwò lórí òwò míì táwọn ẹnìkan ti ṣe tẹnu wọn sì ti kò lórí rẹ̀ òjíṣẹ́ ọlọ́wọ́n bá wá ní wọn kúùnù ibadallahi ikhwana ó ní kí ẹ̀yin sì jẹ́ àwọn ẹrú sí ọlọ́run ọba àwọn ọmọ àyá. thumma qala almuslimu akul muslim láti fi kan ọ̀rọ̀ tí ó síwájú yẹn nípa òjíṣẹ́ ọlọ́run ọba wa ní mùsùlùmí ọmọ àyá mùsùlùmí ni. Muslimi, ọmọ àyà rẹ̀ ni nínú wípé yóò súnmọ́ nínú wípé yóò nífẹẹ rẹ nínú wípé yóò ṣe nàṣíhà fún nínú wípé kò ní yajúlẹ̀ kó máa wò ó kí ara ní la yazlimuhu òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam ó tún tẹ̀síwájú nínú àwọn. àlàyé nípa ntí ìjẹ ọmọ àyà tó kó sínú la yadhlimuhu kò ní ṣàbòsí fún mùsùlùmí kò ní ṣàbòsí fún ọmọ àyà rẹ̀ mùsùlùmí ay la yanqusuhu haqqahu bil udwani alayhi aw jahdi ma lahu سواء كان ذلك في الأمور المالية أو في الدماء أو في الأعراض أو في أي شيء كوني ديتو ما ياركو àbí ẹ̀tọ́ ma ya rẹ̀ ni kó kọ̀ kó ní ìwọ̀n máa ń jẹ́ bẹ̀ pé àwọn lágbèjúwe ń sìn kí kí wọ́n pèèyàn sí ẹlẹ́rìí kí wọ́n pèèyàn sí ẹ̀rí lórí nǹkan bóyá a fẹ́ ta nìkan ni a ta fi ń tọ̀ <clears throat> ẹni tó ta yẹn ó tún lọ gbé yẹn ó tún tún tà fẹ́ nígbà tí ìró dé bá ẹni tó kọ́kọ́ rà pé wọ́n ti ẹni yẹn tún ti tún tàfẹ́ lómi lẹ́yìn ìgbà tó wọ́n ti rà á. ó wáá fẹ́ pe àwọn tí wọ́n jẹ́rìí sí i ó fẹ́ pe wọ́n sí ẹlẹ́rìí. ó dìgbà tó bá dọ́dọ̀ wọn kó tó wá hàn sí wípé àwọn ènìyàn àwọn sọ pé omi ni pé àwa la jẹ́rìí àwa la ṣe ẹlẹ́rìí fún ọ pé ó rà lọ́wọ́ rẹ̀ èmi ò rántí mọ́ o. zulm abosinu èèyàn kì í sì ṣe àbòsí fọmọ àyà rẹ̀ wala yakuduluhu kò ní yẹpẹrẹ rẹ̀. lásìkò tí ó ní ìrètí pé kí wọ́n ràn wọ́n lọ́wọ́ wọn ò ní yẹpẹrẹ rẹ̀ wọn ò ní dáadáa ara rẹ̀ wala yakdhibuhu gbogbo àwọn eléyìí tún máa jọ ọmọ àyà nù tó bá ní ọmọ àyà mi ni ọmọ àyà mi ni ọmọ àyà mi ni ó sì ń ṣàbòsí fún un ó kàn fa hàn wí ni ọmọ àyà mi ni ọmọ àyà mi ni ọmọ àyà mi ni wọ́n fẹ́ yàn jẹ àwọn tí wọ́n àwọn tí wọ́n yàn jẹ ló kún lọ́wọ́ ó kàn ń wí lórí ahọ́n ni la yakdhibuhu kò ní parọ́ fún un wọ́n ní ayé la yukhbiruhu bil kadhib tó bá sọ̀rọ̀ fún ọmọ àyà rẹ̀ kò ní parọ́ fún un wọ́n irọ́ pípa yìí wọ́n ní alikẹ́dìbòl kọ́wúlíwà alikẹ́dìbòl fíẹ́líwà irọ́ pípa tó jẹ́ sí pé látàrí ọ̀rọ̀ sísọ irọ́ pípa tó jẹ́ sí pé látàrí ìhùwàsí àpèjúwe irọ́ pípa látàrí ọ̀rọ̀ sísọ òun náà ni kéèyàn sọ nǹkan kan pé ó ṣẹlẹ̀ kí nǹkan yẹn sì má ṣẹlẹ̀. àpèjúwe irọ́ pípa látàrí ìhùwàsí òun náà ni kí èèyàn ta nǹkan lápèjúwe lórí pé nǹkan dáadáa ni tó sì jẹ́ síbi àléébù kan ń bẹ nínú rẹ̀ tá a fi pamọ́ ó túmọ̀ sí pé a parọ́ fún ẹni tá a ṣe kí ni ẹni tá a ta fún nù. No bí a ò bí a ò yanu sọ wípé kò sí àléébù ń bẹ mímọ̀ àwọn apá àléébù ń bẹ ń bẹ tá a sì ta fún yín irọ́ ni látàrí ìwùwà sí torí náà haramu ni fún mùsùlùmí kó parọ́ fọmọ aya rẹ̀ wala yahqiruhu ihtiqar òun náà ni kéèyàn fojú tẹ́ńbẹ́lú ẹlòmíì kéèyàn pé kí wàá náà ní wa yara akbar minhu kẹ́ ẹ máa wò ó pé èèyàn èèyàn ga èèyàn tóbi èèyàn da ju ẹlòmíì lọ tó jọ mọ̀ èèyàn wa anna hadha la yusawi shay'an àti pé ẹni yìí gan kò jámà kankan wọ́n ní mùsùlùmí kò ní í ṣe bẹ́ẹ̀ fọmọ aya rẹ̀ mùsùlùmí bó tilẹ̀ wù kípò rẹ̀ ga tó ò ní í ṣe bẹ́ẹ̀ fọmọ aya rẹ̀ tó jẹ́ mùsùlùmí. thumma qala at-taqwa lẹ́yìn náà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó wá sọ wípé at-taqwa hahuna ìpayọ̀ ọlọ́run ó wà níbí báyìí wọ́n ní ó wá ń tọ́ka lọ sí igbáyà rẹ̀ wa yushiru ila sadrihi thalatha marrat lẹ́ẹ̀mẹ́ta ó ń para rẹ̀ ó ń sọ wípé at hahuna at hahuna at hahuna nítorí pé ìpayọ ọlọ́run ọba kìí ṣe oríkèéríkèé ara ló wà kìí ṣe orí ahọ́n ló wà ó wà ní inú ọkàn ni tó bá wá jókòó nínú ọkàn tán yóò wá hàn níbo yóò hàn ní gbogbo oríkèéríkèé ara yóò hàn lórí ahọ́n torí pé yóò hàn lórí ìsọ̀rọ̀ sí yóò hàn lórí ìrìn sí yóò hàn lórí nínú ìhùwàsí. lẹ́yìn náà òjíṣẹ́ ńlá muhammad sàlásàlám ó tẹ̀síwájú ó ní bihasbi mri'in mina sharri an yahqira akhahu muslim. yípe ó tó ní aburú fún èèyàn kan kí ó fojú tẹ́ńbẹ́lú ọmọ àyá rẹ̀ mùsùlùmí ìyẹn ni pé ẹ̀ṣẹ̀ tó wà nínú kéèyàn fi ojú tẹ́ńbẹ́lú ọmọ àyà rẹ̀ mùsùlùmí yẹn ẹ̀ṣẹ̀ yẹn ó tóbi débi pé tí yóò bá wù ẹ̀ṣẹ̀ míì mọ́ ìyẹn náà tó. kí sì ni máa ń fa kéèyàn fojú kéré ẹlòmíì kéèyàn pẹ́ lòmíì kò jẹ́ nǹkan kan ẹlòmíì kò já mọ́ nǹkan kan èyí tó máa ń fa náà ní gbéraga ẹnìkan kì í sì jẹ́ onígbéraga kó síra tó bá déwájú ọlọ́run ẹnìkan ò ní jẹ́ onígbéraga kó jẹ́ onígbéraga kó sì ṣe pàdé ọlọ́run kó déwájú ọlọ́run kó máa jìyà. torí pé ọlọ́run ọba ní aṣọ ọ̀bọ̀rọ̀ òun ni alkibriya. ilẹ̀ lomi yóò ma ilẹ̀ fi ni yóò ma fi ṣe àlùfáàrí pé òun ní gbéraga ee ibi tí èmi kù sínú ibi tí wọn náà bá kù sí kò sọ. ẹni tó bá mọ̀ wọn ara rẹ̀ tẹ́sán sì yé tó bá kù sírú àyè yun yóò máa bẹ ọlọ́run ní kọ̀rọ̀ ni. Koroni kì í ṣe pé wọ́n fi ṣe àlùfáàrí ó tó ní aburú kéèyàn fojú tẹ́ńbẹ́lú ọmọ àyà rẹ̀ mùsùlùmí. wọ́n ní kullul muslimi alal muslimi haramun wọ́n ní gbogbo mùsùlùmí lórí mùsùlùmí míì haramun ni. Haramu ni ìyẹn ni pé mùsùlùmí haramu ni mùsùlùmí jẹ́ fún ọ haramu ni kò fara ní haramu ni kò gbẹ̀tọ́ rẹ̀ haramu ni kò ran àwọn tí wọ́n fẹ́ fara ní lọ́wọ́ wọn ni damuhu wa maluhu wa irduhu òjíṣẹ́ bá tún wá sí ẹ̀fọ́ sí wẹ́wẹ́ kullu muslimi alẹ́ muslimi haramu ni ẹ ó ní damuhu ẹ̀jẹ̀ rẹ̀ haramu ni títẹ̀jẹ̀ mùsùlùmí sílẹ̀ haramu ni gbígba dúkìá rẹ̀ haramu ni fífi ẹnu àtẹ́ bà ìjẹ́ ọmọlúwàbí rẹ̀ haramu ni gẹ́gẹ́ bí a ó ṣe tún wá ṣe ẹ̀fọ́síwẹ́wẹ́ àlàyé lọ́wọ́ wájú. hadithi yìí a ó rí i pé ó kó àwọn nǹkan tó pọ̀ sínú. àwọn ìwà owó iyebíye àwọn àwà tí wọ́n ń wá tó sì jẹ́ sí pé ẹni tọ́lọ́run bá fi ṣe tó ṣe ní rọrùn fún láti ní wọn kì í ṣe ládàá kékeré ní ó torí pé ìwà tá a rí yìí kì í ṣe ẹ̀san kékeré ni Ọlọ́run ọba kọ́ lé ìwà lórí ṣe bá gbúrò arábìnrin tí wọ́n fún òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam ní ìròyìn rẹ̀ tí wọ́n ní a máa kírun a máa yin ọ̀pọ̀lọpọ̀ náfìlà taqumu al-layl wa tasumu an-nahar a máa gba ọ̀pọ̀lọpọ̀ àwẹ̀ náfìlà a sì máa kírun òru walakinnaha tu'dhi jiranaha ṣùgbọ́n a máa fi ara ní àwọn alábàgbé rẹ̀ òjíṣẹ́ ọlọ́run ọba ní hiya fi irun rẹ̀ pọ̀ àwẹ̀ rẹ̀ pọ̀ iṣẹ́ ìbádà rẹ̀ pọ̀ ṣùgbọ́n kò sí kíni kò sí wà. kò sí ìwà. àwọn olùmọ́ni lábẹ́ hadith yìí àwọn fawaid tó wà nínú rẹ̀ àwọn àǹfààní tó wà nínú ẹ̀ wọ́n ní hadithi hadithi tí ó tóbi ni nítorí àwọn nǹkan tó ti ṣe ọlọ́run bá kó sínú ẹ̀ sallallahu alayhi wa sallam ó sì ran àyàn lórí mùsùlùmí kó fi hadithi tò ètò ìsẹ̀mí rẹ̀ nínú muamala rẹ̀ ìwọléwọ̀de rẹ̀ pẹ̀lú àwọn ọmọ àyà rẹ̀. لأنه يتضمن توجيهات عالية من النبي صلى الله عليه وسلم torí pé òjíṣẹ́ ńlá Muhammad sallam ó tọ́ka wa lọ síbi àwọn ìwà tó ga nínú hadithi nínú ẹ̀ tahrimul hasad liqawlihi wala tahasadu alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ wọ́n náà ni pé haramu ni kéèyàn máa ṣe hasad kéèyàn máa kórìíra ìdẹ̀rọ ọlọ́run ọba lórí ẹrú rẹ̀. àwọn olùmọ́ni wala tahasadu ni òjíṣẹ́ ọlọ́run ọba wí ẹ má ma kó ìríra ìdẹ̀rọ ọlọ́run ọba lórí yín ìyẹn ni pé sọ gbọ́dọ̀ jẹ́ sí pé ìkórìíra ìdẹ̀rọ ọlọ́run yẹn ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ látọ̀dọ̀ èèyàn méjì ni. ṣé májẹ̀mú ni pé kó ṣẹlẹ̀ látọ̀dọ̀ èèyàn méjì ìyẹn ni pé ẹnìkan ń kórìíra ìdẹ̀rọ ọlọ́run lórí ẹnìkan ẹnìkejì náà sì ń kórìíra ìdẹ̀rọ ọlọ́run lórí rẹ̀ kì í ṣe dandan kó jẹ́ sí pé láti àgbọ̀n méjì ni ẹnìkan lè máa kórìíra ó lè máa kórìíra ní ẹ̀mà tọ́lọ́run ṣe fẹ́ nìkan kó sì jẹ́ sí pé ẹni tí wọ́n ń kórìíra ní ẹ̀mà tọ́lọ́run ṣe fún yìí òun ọkàn rẹ̀ ọkàn tó ṣe kíni ọkàn tó mọ̀ ni <clears throat> torí pé hasad taari yẹn ọ̀kan nínú àwọn àrùn ọkàn ni tọ́yì àwọn olùmọ̀ wa ní ohun tó máa ń ṣẹlẹ̀ nígbà míì tó máa ń rúwúyẹ́ nínú ọkàn tí èèyàn ó máa gbèrò kí ipò òun kó ga ju ti ọmọnìkejì lọ kì í ṣe pé ń kórìíra pé ọlọ́run ṣe ṣe nǹkan báyìí fún lágbájá. Uh -uh òun fẹ́ kípò tòun kó ṣe kí ni kó ga ju ti lágbájá yẹn lọ ó fẹ́ kóun dáa ju lágbájá yẹn lọ wọ́n ní sí eléyìí náà ṣé ń bẹ nínú hasad àwọn olùmọ́ni rárá kò wọ eléyìí ò wọnú hasad lópin ìgbà tí o bá ti kórira ìdẹ̀ra tọ́lọ́hún ṣe fún lágbájá yẹn wọ́n nítorí pé ń bẹ nínú àdámá kó wu ọmọ èèyàn pé kóun ṣe kí ni kóun dáa ju ọmọ nìkejì òun lọ kóun ga jù lọ kóun wà níwájú rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ń nínú àdámá ọmọ ènìyàn. Sheikhul Islam Ibn Uthaymeen wọ́n mú àpèjúwe kan wá wọ́n ní ní ọjọ́ tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n bi àwọn sàábì wọn léèrè nípa igi kan tí a lè fi wé àwọn olùgbàgbọ́ òdodo. wọ́n ní àwọn sàábé wọ́n gbìyànjú àti dáhùn kò sẹ́ni tó rí ìdáhùn náà mú wa ṣùgbọ́n Abdullahi ọmọ Umar òun ló kéré jù nínú ìjókòó yìí bàbá Abubakar náà ń bẹ wá sínú ìròrí tiẹ̀ ni pé igi yun òun náà ni igi dẹ́bínú ṣùgbọ́n nítorí pé àgbààgbà ń kò ṣe kí ni kò sọ̀rọ̀ nígbà tí ẹnìkan kan ò rí èsì fọ̀ sọ fún wọn pé igi tí òun gbà lérò òun igi igi dẹ́bínú ó wá ṣe déédéé abdullahi ibn umar nígbà tó wọn àti bàbá rẹ̀ ń lọlé wọn àti bàbá rẹ̀ wọn jọlọ majlisu at-ta'lim nígbà tí wọn dìde tí wọn ń lọlé fi nípa táwọn ka kírètì ibìkan táwọn náà ti lọ máa ṣe kíni tí wọ́n ti lọ máa gbọ́rọ̀ Ọlọ́run ẹni ó jẹ́ mi rọrùn tó bá jẹ́ tọkọ nìkan bá ń haramu ni àwọn eléyìí ọ̀ràn yẹn ni kò yẹ kí eléyìí wà mùsùlùmí kò yẹ kí eléyìí máa ṣẹlẹ̀ nílé mùsùlùmí bó ṣe kọ́kọ́ máa wùwà ni bó ṣe máa wùwà sọ́kọ ni ọkọ nìkan ń gbọ́ àti àti àti lò nínú ilé rẹ̀ ó lè nira náà ò bá kíni tóun náà ṣùgbọ́n tọkọ bá ń gbọ́ tíyàwó ń gbọ́ tọkọ ń gbọ́ tíyàwó ń gbọ́ tọmọ ń gbọ́ tí bàbá ń gbọ́ tí màmá ń gbọ́ àti fi tọmọ bá ń fi ìmọ̀ yẹn ṣiṣẹ́ bàbá lè lẹ lágbọn fífi ìmọ̀ kan ṣiṣẹ́ kọ́lọ̀ ń ṣe fífi ìmọ̀ yẹn ṣiṣẹ́ nírọ̀rùn fún ta ni fọ́mọ torí pé bàbá òun bàbá fúnra rẹ̀ òun náà onímọ̀ ni tó máa ń jókòó láàyè ibi tí wọ́n ti ń kọ́ ìmọ̀ kò ní takò ọmọ lórí ìmọ̀ tó ọmọ fẹ́ fi ṣe kíni tó ọmọ fẹ́ fi ṣiṣẹ́ ṣùgbọ́n tí bàbá ò bá gbọ́ rí pé ẹ̀sìn ẹ̀sìn tuntun olótún lọ gbé wáyé èwo ni kó máa dìde lóru kó máa jẹ́ àsùn ṣùgbọ́n tí bàbá náà bá máa ọlá tí ń bẹ fún kìyàmù láyl inú rí ó máa dùn wípé ọlọ́run ọmọ mi ọ̀dọ́ ọlọ́run ní ọlọ́run ò sí ní ọ̀dọ́ pati ọ̀dọ́ ọ̀dọ́ mi ó di gbà tílẹ̀ bá mọ́ kẹ́ tó rí gbà tílẹ̀ bá mọ́ lásùbà ní òkan lẹ̀kùn pé ẹbọ̀n sílẹ̀ pé ẹ ṣe mọ̀ pé kò sún lé ni ọlọ́run wá ní kí ọmọ tiẹ̀ èyí tí ó fi lọ patí yẹn kìámù lẹ́yìn ní kí ẹni pé ó yẹ kí ẹ̀mọ́ dúpẹ́ fọlọ́ ṣùgbọ́n òbí tí ó ṣe bẹ́ẹ̀ òbí tọrọ yé ni òbí tọrọ yé ó lè bu ẹkún kó máa ní ọlọ́mọ mọ̀jẹ́kọ́ ọmọ yìí gba wèrè mẹ́sìn gbogbo ojú ayé àfi kó dìde lóru ìwà ni wè kí ni kìyàmù lẹ́lì ibo ni kìyàmù lẹ́lì ti jọ ibo ni wọ́n ti tan pọ̀ mọ́ wèrè ṣùgbọ́n tí gbogbo àfúrọ́dù usra tí wọ́n bá ń gbọ́ tí wọ́n bá ń kọ́ ẹ̀kọ́ ìmọ̀ àti fi ṣiṣẹ́ yóò rọ̀ wọ́n lọ́rùn ibi tẹ́nìkan bá ti lẹ tẹ́nìkan bá ń rí i ṣe kò ní bẹ́ẹ̀ nìkan kò ní jẹ́ tuntun fẹ́ẹ́nì kejì ibi tẹ́lẹ̀ lè ti lẹ tẹ́lẹ̀ ń rí i ṣe kò ní jẹ́ tuntun fẹ́ni kejì ala kulli hal abdullahi umar àtọmọ rẹ̀ wọ́n ń lọlé wọ́n ń sọ̀rọ̀ nípa tó ṣẹlẹ̀ níjókòó yẹn ọmọ wa ń sọ fún bàbá rẹ̀ pé kó jì sí Ọlọ́run kó tó dáhùn ìbéèrè yẹn sallallahu alayhi wa sallam in tó wà tó bọ́ sínú ọkàn mi ni pé ìdáhùn rẹ̀ náà ni ìdáhùn tó jì sí Ọlọ́run padà dáhùn yẹn ṣùgbọ́n tó fà tí mo fi dákẹ́ ni wípé mo rí i pé bàbá ẹ wà ní kalẹ̀ Abubakar náà ọ̀rẹ́ yín àwọn náà ń bẹ́ ń kalẹ̀ ìlú tèmi ò fi sọ̀rọ̀ wọn ni Umar ibn Khattab radiyallahu ta'ala anhu wa sọ wípé ah kò bá sí wù mí kó jẹ́ sí pé wọ́n ló dáhùn ìbéèrè náà torí pé wọ́n ní kí tó bá jẹ́ sí pé Abdullahi ibn Umar bá lọ dáhùn ìbéèrè náà a jẹ́ sí pé òun ló ṣe kíni òun ló gbapò àkọ́kọ́ lórí gbogbo ẹni tí ń ṣe kíni gbogbo ẹni tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nù nǹkan àdùnnú sì ní fún ta ni kò sẹ́ni tí ò fẹ́ kọ́ ọmọ rẹ̀ gbé fẹ́ẹ̀sì àbó wà ní. so téèyàn bá fẹ́ gbé fẹ́ẹ̀sì gbogbo èèyàn fẹ́ gbé fẹ́ẹ̀sì nínú kíláàsì. èmi ni mo fẹ́ gbé kìí ṣe wọ ni mo fẹ́ kó gbé wọ́n lẹ́yìn kìí ṣe kíni kìí ṣe hasad wọ́n níyẹn kìí ṣe kìí ṣe hasad torí pé ń bẹ nu àdámọ́ ọmọ èèyàn kó fẹ́ kó fẹ́ kó ó wù láti ní lékè ọmọnìkejì rẹ̀ ṣùgbọ́n hasadu ni kó jẹ́ sí pé ntọ́lọ́hún ṣe fún ọmọnìkejì yín kí èèyàn máa ṣe kí ni kí èèyàn máa kórìíra rẹ̀. bákan náà tí ìkórìíra ìdẹ̀rọ ọlọ́run lórí ọmọnìkejì tó bá ń rúwúyẹ́ nínú ẹ̀mí èèyàn ṣùgbọ́n èèyàn ń gbìyànjú àti ṣe kíni àti máa tì í kúrò àti máa gbé e kúrò lórí ẹ̀mí kò sì ṣe okùnfà kí èèyàn wọ ẹ̀tọ́ ẹni tí ìrúwúyẹ́ yẹn ń wáṣẹ́ mí èèyàn nípa rẹ̀ ṣé wọ́n mú yàn lórí bẹ́ẹ̀ sọ́dọ̀ wọ́n mú yàn lórí irú ìrúwúyẹ́ yẹn sẹ̀pá ṣètọ́n yóò fẹ́ máa gbin ìgbìkúgbìn sí ọkàn èèyàn ó wá ń rúwúyẹ́ lórí ẹ̀mí èèyàn bóyá ẹnìkan ni bóyá ẹ̀jọ̀ ń ṣiṣẹ́ ni bóyá ẹ̀jọ̀ ń gbé àdúgbò ni bóyá ẹ̀jọ̀ wà ń kíláàsì kan náà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò máa rúwúyẹ́ lórí ẹ̀mí èèyàn bíi kéèyàn máa kó kéèyàn máa fíìlì pé fẹ́ kórìíra ẹ̀bùn tọ́lọ́hún ṣe fẹ́ ń tọ̀ ṣùgbọ́n nítorí àgbọ́yé téèyàn ní àtàbùrú téèyàn mọ̀ pé ń bẹ nínú ìkórira ẹ̀dẹ̀rọ ọlọ́run lórí ẹlòmíì èèyàn ń gbìyànjú àti gbé e kúrò lọ́kàn kí ni poro ẹni bẹ́ẹ̀ wọ́n ní a ò ní mú irú ẹni bẹ́ẹ̀ lópin ìgbà tí bá ti ń ja ẹ̀mí ara rẹ̀ níkẹ́ni lóògùn lópin ìgbà tí bá ti ń ja ẹ̀mí ara rẹ̀ lóògùn kéèyàn máa ṣe isti'adha a'udhu billahi minash shaitani rajim eléyìí iṣẹ́ iṣẹ́ ṣètọ́nù ló fẹ́ gbìn sínú ọkàn yẹn ó fẹ́ gbìn àrùn ọkàn síyàn lọ́kàn nìyẹn wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ a ò ní ṣe kíni a ò ní ọlọ́run ọba ò ní mú pẹ̀lú àwọn ìrúwúyẹ́ wọ̀n yẹn ṣùgbọ́n èyí tó fi dáa jù lọ òun náà ni kí ọlọ́run ọba kó ṣe nírọ̀rùn fún èèyàn kéèyàn má ní irú yẹn lórí ẹ̀mí èèyàn rárá bákan náà wọ́n ní o gbọ́dọ̀ jẹ́ sí pé ìrúwúyẹ́ yẹn kò ṣokùnfà kó wọnú ẹ̀tọ́ ẹlòmíì torí pé eléyìí ń awọn àwọn àwa pébù àwọn tó máa ń ti ẹ̀yìn ìkórìíra ìdẹ̀ra tọ́lọ́run ṣe fẹ́ lómi tó máa ń tẹ̀yìn rẹ̀ wá. òun ni kéèyàn wọnú ẹni téèyàn ń kórìíra ìdẹ̀ra ọlọ́run lórí yẹn ẹni tí ń ṣe hásádà ẹnìkan ń ó lè débi táwọn èèyàn ti jókòó tó bá dé mọ̀jẹ̀lísà kan tí wọ́n sí fáìlì ń tọ̀hún. wọ́n ń pè nǹkan kan ní ẹ̀yìn lọ́dọ̀ àwọn afọ́ oníbàlára ẹ̀yìn ni zọ́hìrù rẹ̀ from the surface ẹ̀ mọ̀ wò pé ẹ̀yìn ni ṣùgbọ́n tí ẹ bá wò dáadáa ẹ rí i pé ẹni tí a wí nǹkan yẹn nípa rẹ̀ a ò yín àtàbùkù rẹ̀ ni. bí ká sọ pé a lágbájá ọmọ dáadáa ni a ò sọ ọmọlúwàbí púpọ̀ ó kàn ṣe pé ó ni <laughs> ẹ rí i pé àti jẹ ìṣe ọmọlúwàbí àti nígbéraga ẹ rí i pé wọn ò tán ẹ rí i pé wọn ò tán lápèjúwe kéèyàn débi tí wọn ti kéèyàn máa sọ̀rọ̀ èèyàn pé ah masha allah nínú ká sójú ọ̀nà ọlọ́run ọba ah ń gbìyànjú ẹni tí yẹn ti ní hasada rẹ̀ lọ́kàn ni sẹ́ẹ̀dì pé gbogbo ẹni tó bá gbọ́ téèyàn wí bẹ̀ wọ́n sọ pé lágbájá yin lágbájá lọ́wọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn tó ti yìn tán kò jẹ́ sí pé a máa gbowó èlé sẹ́ẹ̀rí <laughs> a máa gbowó èlé òun ó ti ba gbogbo ẹ̀ jẹ́ torí pé tí bá ń gbowó èlé owó tí fi ń ṣe sàárà kan kò sí kí ni kò mánu ọlọ́run sì ní tayyib la yaqbalu illa tayyiba ẹ̀rí pé kò yín hakikatan kò yín ó tàbùkù rẹ̀ rí nítorí hasad hasad wa máa ṣokùnfà kì í ṣe dandan kó jẹ́ sí pé ẹni tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ yìí ń gbowó èlé o ṣùgbọ́n nítorí pé ẹni yẹn ń kórìíra ìdẹ̀rọ̀ ọlọ́run lórí ẹni tá à ń sọ̀rọ̀ ń parí yìí yóò a máa gbìyànjú àti láti sáfi bàjẹ́ torí ìkórìíra tó ní fún nítorí ìdẹ̀ra tọ́lọ̀ wọn bá ṣe fún. bákan náà pẹ̀lú àwọn olùmọ̀ Sheikhul Islam Ibn Uthaymeen wọ́n ní wa aktharu ma yakunu alhasadu bayna almuttafaqina fi mihna. gẹ́gẹ́ hasad ó pọ̀ láàrin àwọn olùmọ̀ ó pọ̀ láàrin àwọn akẹ́kọ̀ọ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ sèkúrè sèmi ní lọ́pọ̀lọpọ̀ ọgbà hasadu máa ń wà láàrin àwọn tí profession wọn jẹ́ kan náà medical doctor ni medical doctor ni wọn náà ó ti wá gbàgbé pé ìtọ́lọ̀ nǹkan mú ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ó wàá máa kwẹ́sítàn bóun ṣe ń ṣiṣẹ́ tiẹ̀ táwọn èèyàn fi ń pọ̀ lọ síbi tù tiẹ̀ ju tiẹ̀ lọ. ẹ rí i pé téèyàn bá jẹ́ ẹnjìníà lápèjúwe mechanical engineer lápèjúwe kò ní fi bẹ́ẹ̀ dààmú pẹ̀lú pé àwọn èèyàn pọ̀ lọ síbítù ẹnìkan torí pé kìí ṣe kíni torí pé kìí ṣe láyìn rẹ̀ ni tẹ̀tí wọn bá lọ síbítù rẹ̀ ṣé gáréjì tiẹ̀ nìkan wá <laughs> kó kó ìgbà tí yóò lálàáfíà tó wà ń bínú kó ṣe lọ ṣùgbọ́n àwọn medical doctors tí wọ́n jọ wà ní láyìn kan náà àwọn ni wọ́n máa wò yẹn pé ah, ó ṣe wá jẹ́ pé ọsibítù tiẹ̀ nìkan ni wọ́n ń lọ lápèjúwe kal hasadi bayna al ulama gẹ́gẹ́ bí hasad láàrin àwọn olùmọ̀ ẹni tí èsè fíìlì rẹ̀ ni ó lè má ó lè má fura sí i ó sì lè má bìkítà pé n tó ń kànú àwa dé ma suratul fatiha a sì ma izaja atalamtara kaifa a sì mọ̀ pé wọ́n ń dájú kó àlùkíbà tí wọ́n bá fẹ́ kírun a sì mà lọ aláṣẹ èmi ìsàfà àfà ara wọn hasadu ń bẹ láàrin wọn. hasadu tiwọn gan a máa lágbára nísàlẹ̀ wọn máa lẹ́ra wọn ní nǹkan. hasad eléyìí ló bá jẹ́ pé lọ́dọ̀ àwọn ulama ul hadith gan wọ́n gbé kínní kan ní riwayatul aqran. ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ àwọn àwọn tí wọ́n jọ jẹ́ sàwáwù bá a ṣe wà ń bíbá yẹn lónìí mọ́jírísù tàlímì láwa yìí kó wá jẹ́ sí pé nìkan bẹ tóun náà máa ń wá jókòó yìí bá a ṣe máa ṣe ń gbà kan tá a bá wá sí irú ìjókòó yìí gbogbo ń tá a bá sọ tó bá wúkọ́ nìkan là ní kọ́lẹ̀ ṣùgbọ́n kí ìjókòó tó ń bọ̀ tó dé gbogbo ń tó wù yẹn pátá á lọ ha. irú àwọn tí ẹjọ́ ń ṣe irú competition bẹ́ẹ̀ tó hàn á wá jókòó kan kò wá jókòó kan ìdíwọ́ kan di lọ́wọ́ pé ẹ́ eh, àwọn eléyìí ti fi mílẹ̀ sẹ́yìn kò wá ní fẹ́ wá gbà á látọ̀dọ̀ yín torí pé tó bá gbà á látọ̀dọ̀ yín ẹ ti di kíni. <laughs> tó bá wá gbọ́ látọ̀dọ̀ yín tó bá gbọ́ látọ̀dọ̀ yín tó bá fẹ́ sọ fẹ́ lómi kò ní kò ní ẹ̀ lọ́dọ̀ amánà amánà ìlmíyà wà lọ́dọ̀ àwọn ulama ul hadith tí mo bá gbọ́rọ̀ látọ̀dọ̀ yẹn nìkan tí mo bá fẹ́ sọ fẹ́ lómi àtọ̀dọ̀ ẹni tí mo ti gbọ́ yẹn màá ti ṣe kíni màá ti bẹ̀rẹ̀ ń sọ pé mo gbọ́ lọ́dọ̀ lágbájá lágbájá yìí òun ló gbọ́ lọ́dọ̀ àfa wa tó bá wá fẹ́ wá sọ fẹ́ lómi yóò wá pa okọ̀ tìyín rẹ́ torí pé gbogbo èèyàn náà mọ̀ pé àáfàá yín yẹn àáfàá tòun náà ni àbí tọ àbùrọ̀ kúkú dákọ̀ ti yín <laughs> yóò wá sọ pé yóò wá ṣe ìskọ́ọ̀tù yín yóò wá sọ pé àáfàá wa sọ pé iṣẹ́ tí ó fi sọ pé lágbájá sọ fún mi pé àáfàá wa sọ pé nítorí pé iṣẹ́ wa dákọ̀ rẹ̀ a pé mo ti ń gba ìwáyà látọ̀dọ̀ rẹ̀ nù wal hasadu bayna tujjar hasad ó wà láàrin àwọn àwọn oníkátàkárà wal hasadu bayna ahli sana'i hasad ó wà láàrin àwọn oníṣẹ́ ọwọ́ hadal ghalib èyí tó pọ̀ jù ni ìyẹn ni pé mihna èèyàn hasadu máa ń pọ̀ láàrin àwọn tí wọ́n bá ń ṣe irú nǹkan irú kan náà. وإلا فمن المعلوم أنه لا يأتي نجار مثلا يحصد عالما sheikh ibn Uthaymin sọ pé nínú tó fojú hàn ni wípé káfíńtà lápèjúwe kò ní máa kò ni onímọ̀ ṣe hasadu olùmọ̀ ẹ̀rí pé àwọn méjèèjì wọn ò jọ tán àbí onímọ̀ kórìíra olùmọ̀ torí pé wọn ò jọ tán wọ́n ní wal hasadu ala maratib wọ́n ní hasadu yìí ó ní ìpele ìpele wọ́n ní alákọ̀ọ́kọ́ an yatamanna an yafuqa ghayrahu fa bil hasad kéèyàn máa tàn máa kéèyàn ju ẹlòmíì lọ wọ́n ní eléyìí eléyìí tọ́ kí a ò sì ní kakún hasad gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé lẹ́ẹ̀kan bí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ nínú kíláàsì kan náà oníkálukú wọn ló fẹ́ gbé first lópin ìgbà tí wọn ò bá tẹnìkan ò bá ti máa kórìíra pé ó ṣe wá jẹ́ sí pé láti gbàtà ti bẹ̀rẹ̀ skul ìwò gbé second rí tiẹ̀ tí ò bá ti sí ìyún bẹ́ẹ̀ tó yẹ sí pé èmi náà fẹ́ gbé first ni kì í ṣe hasad nìyẹn ẹlẹ́ẹ̀kejì an yakraha ni'matallahi azza wa jalla ala ghayrihi walakin la yas'a fi tanzili مرتبة الذي أنعم الله عز وجل عليه ويدافع الحسد فهذا لا يضره kí ó jẹ́ sí pé ó ń kórìíra kankan ìdẹ̀ra kan tọ́lọ́wọ́n bá ṣe fún ẹrú rẹ̀ ṣùgbọ́n a máa gbìyànjú láti jẹ ẹ̀mí ara rẹ̀ ní ogun láti gbé e kúrò lọ́kàn ara rẹ̀ irú eléyìí náà a ò ní kà kún الثالثة أن يقع في قلبه الحسد ويسعى في تنزيل مرتبة التي حسد مرتبة الذي حسده فهذا هو الحسد المحرم فهذا هو الحسد المحرم الذي يؤاخذ عليه الإنسان ẹlẹ́kẹta òun náà ni kí ó wà nínú ọkẹ̀yàn كينيا ráyè jókòó nínú ọkẹ̀yàn ìkórira ìdẹ̀ra tọ́lọ́wọ́n bá ṣe fún ẹrú rẹ̀ kéèyàn sì máa gbìyànjú àti àti fa irú náà wálẹ̀ bóyá látàrí mímọ sọ́n tí ò dá nípa rẹ̀ bóyá látàrí mímọ bàjẹ́ bóyá látàrí àti gbìyànjú àti bantọ́lọ́hún fún yẹn jẹ́ ilé ni hasadu tí ọlọ́run ọba ṣe kíni tí ọlọ́run ọba ṣe ní ní èèwọ̀ hasadu yìí ìkórìíra ìdẹ̀rẹ̀ ọlọ́run ọba lórí àwọn ẹrú rẹ̀ yìí ń bẹ nínú àwọn ìròyìn àwọn yahudi. àwọn tí ọlọ́run ọba bínú sí ọlọ́run ọba fún wa ní ìròyìn nípa ọ̀nà Qur'an ni wadda kathirun min ahlil kitabi la yardunakum min ba'di imanikum kuffaran hasadan min indi anfusihim ó fẹ́ ó wù wọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí a fún ní tírà ó wù wọ́n tí ó bá jẹ́ sí pé wọ́n bá rí yín dá padà sínú àánú ni kẹfì ìmánì yín sílẹ̀ kẹ́yìn náà di kèfèrí kí ló fà nítorí ẹ̀gàn láti inú ẹ̀mí wọn kò wù wọ́n bẹ́yìn ṣe jẹ́ oní ìmánì yẹn àwọn ò gbàgbọ́ wọ́n á ń fẹ́ kí gbogbo èèyàn dàbí àwọn náà nítorí pé wọ́n ń kórìíra ìdàrọ ọlọ́run ọba tó ṣe léyìn lórí pé ẹ̀yin gba ọlọ́run ọba gbọ́ ọlọ́run ọba nínú súrọ̀tún nìsá ó ní am yahsuduna an-nasa ala ma atahum Allahu min ó ní ṣé wọ́n ń kórìíra ìdẹ̀rọ ọlọ́run ọba wọ́n ń pẹ̀gàn àwọn èèyàn lórí ntí ọlọ́run ọba fún wa nínú ọlá rẹ̀ faqad atayna ala ibrahim alkitaba walhikma wa ataynahum mulkan azima ọlọ́run ọba ní dájúdájú àti fún àwọn ará ilé ibrahim àfún wọn ní tírà àti fún wọn ìjọba tí ó tóbi hasadu yìí a máa ní ẹni tí bá ń ṣe hasadu yìí a máa ní lára torí pé kò ní ní ìdùnnú láéláé ẹni tí ń kórira ìdẹ̀rọ ọlọ́run ọba lórí ẹlòmíì kò ní ní dùnú. di anna alhasid la yabqa masruran wal iyadu billah idh inna ni'ama allahi ala al-ibadi tattara wala muntaha laha wa hadha ar-rajul kullama ra'a ni'matan min allahi ala ghayrihi zada ghamman wa hamma ìdí tó bá ti òfin lè ní ìdùnnú ni wípé gbogbo ìgbà inú ìbànújẹ́ ni ó máa wà torí pé nímọ̀ ọlọ́run ìdẹ̀rọ̀ ọlọ́run ọba kò ní yé sọ̀kalẹ̀ lórí àwọn ẹrú ọlọ́run ọba títí ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ọlọ́run ọba máa ṣe ìdẹ̀ra fáwọn ẹrú rẹ̀ ẹni tí fẹ́ rí ọlọ́run ọba yẹn pé tiẹ̀ torí pé kò ní yé rí ọlọ́run ò ní yé ṣèdẹ̀ra láwọn ẹrú rẹ̀ lórí ilé sí pé torí pé gbogbo ìgbà tó bá ti rí ẹnìkan pẹ̀lú ìdẹ̀rẹ̀ ọlọ́run yóò máa kórìíra ìdẹ̀ra náà inú ìbànújẹ́ ni yóò máa wà ní gbogbo ìgbà ìdẹ̀ra yìí sì ni kò lè gé torí gbàdọ̀dọ̀ ọlọ́run ọba ní ti ń wá kì í sì tán lọ́dọ̀ ọlọ́run. wọ́n ní bákan náà nínú aburú tí ń bẹ nínú hasad òun náà ni wípé i'tiradun ala qadarillahi azza wa ọlọ́run ọba ń bẹ nínú hasad ẹni tí ẹni tí ń kórira pé ọlọ́run ṣe ṣe nǹkan báyìí fún lágbájá ọlọ́run ṣe ṣe nǹkan báyìí fún làkàṣègbè ìtumọ̀ ọ̀rọ̀ rẹ̀ ni wípé ń challenge authority ọlọ́run lórí kádàrá nù. لأنه يريد أن يتغير المقدور torí pé ó fẹ́ kí nǹkan tọ́lọ́hun ti kádàrá rẹ̀ ó fẹ́ kí nǹkan yẹn kó ṣe kíni kí àyípadà kó bá ó ní walillahi alhikmatu fima qaddara ọlọ́run ọba sì ní hikma nínú gbogbo nǹkan tí ó kádàrá pé kó máa ṣẹlẹ̀ yẹn wọ́n ní bákan náà walhasadu fil ghalib tahduthu fihi ma'asin ẹni tí bá ń ṣe hasad tí ó ṣe pé ń kórira ìdẹ̀rẹ̀ ọlọ́run ọba lórí àwọn ẹrú ọlọ́run ọba a máa ṣokùnfà kí ó kó sínú àwọn ìwẹ̀ ẹ̀ṣẹ̀ ọlọ́kan ọ̀jọ̀kan kal'udwani ala al gẹ́gẹ́ bí mímá fi ara ní ẹlòmíì gẹ́gẹ́ bí a ṣe sọ síwájú lẹ́ẹ̀kan bí kéèyàn lọ́ máa bàjẹ́ kò rà ní kò sì ta ṣùgbọ́n nítorí pé à ń kórìíra nǹkan kan tọ́lọ̀ ń ṣe fún yẹn alọ́ máa wí ntí èsì tiẹ̀ alọ́ máa sọ nípa rẹ̀ wọlmọ̀kọ́sọ́mà a máa ṣokùnfà ẹ̀ tẹ́mọ́lẹ̀ ẹ̀ kọlu yóò sá lòun fẹ́ bá yín jà náà ni kí ló wá mú oríire ò sì ntí ń dà láàmú yẹn ìdẹ̀ra tọ́lọ́hún ṣe fún yín tó ń dà láàmú ìlófà tí ìní òjẹ́kára rẹ̀ balẹ̀ tó fi fẹ́ wà yín níjà a máa fa mọ̀kọ́sọ́mà wa nashrul ma'aibi wa ghayri dhalika àti mímá tan àléébù ọmọ èèyàn káàkiri kí wọ́n sọ pé nǹkan báyìí ń bẹ lára rẹ̀ nǹkan báyìí ń bẹ lára rẹ̀ a máa ṣe báyìí a máa ṣe báyìí a máa ṣe báyìí kìí sì ṣe nítorí ti ń bẹ lára rẹ̀ yẹn lèyàn fi ń wí bí kò ṣe pé nítorí ìdẹ̀ra ọlọ́run ọba tí ń kórira wa ghayru dhalika wa li hadha yajibu ala al-muslim an yatajannabahu kama naha anhu nabiyyi sallallahu alayhi wa sallam èyí ló bá tó yẹ sí pé ó ràn yàn lórí mùsùlùmí kí ó ṣe kíni kí ó jìnà sí ìmọ̀ pẹ̀gàn kó jìnnà sí ìmọ̀ kórìíra ìdẹ̀rọ̀ ọlọ́run ọba lórí àwọn ẹrú rẹ̀ gẹ́gẹ́ bí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam bí ó ṣe kọ́ ṣiṣẹ́ bẹ́ẹ̀ fún wa nítorí ẹ̀yà àsìkò báyìí ni a ó dúró bí idhnillahi tabaraka wa ta'ala tọ́lọ́run bá sọ́wájú ìjókòó tí ó ń bọ̀ lọ a ó tẹ̀síwájú nínú àlàyé lábẹ́ ohun tí a ń pè ní almonajasha kẹ́nìkan ra nǹkan kẹ́lómi wàá sòwò lórí rẹ̀ wallahu ta'ala alam. tí kò bá sí ìbéèrè inshallah. aleykum salaam. aleykum salaam wa rahmatulah fadda. Mm. látàrí pé tí èèyàn bá ń gbèrò pé kí orin tó wà ní ọwọ́ ọmọ ìyá rẹ̀ kó bọ́ kí orin sì gẹ̀ẹ́tì ní pé ọkàn mi kó bọ́ pé ó yóò bá tẹ̀lé gẹ̀ẹ́tì. báwo ẹ dàpọ̀ ṣé ìpele tí wọ́n pín sí yìí ṣé ó fẹsẹ̀ rinlẹ̀ àti bàbá kí ẹ ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí ẹ̀kọ́ naam wallahu ta'ala alam gẹ́gẹ́ bí a ṣe ṣe àlàyé síwájú lẹ́ẹ̀kan ẹ rí i pé islam ibn taymiya tíyàn bá tíyàn kídẹ̀ra tó wà lọ́dọ̀ ẹnìkan kó bọ́ lọ́wọ́ rẹ̀ kó padà sọ́dọ̀ èèyàn hasadu ni ó yàtọ̀ sí kéèyàn náà máa gbèrò kọ́lọ́hún yẹn fún yàn ìtẹ̀yàn fẹ́ ni pé kiti tiẹ̀ bọ́ kó padà sọ́dọ̀ hasadu gbogbo àwọn àwọn ọ̀nà tí wọ́n pín sí yẹn ṣe ìpínni pàṣẹ bí kò ṣe àwọn àwọn ọ̀nà tí hasadu ń gbà ṣẹlẹ̀ so tí ó ń nǹkan láì gbèrò kó padà òun òun gẹ́gẹ́ bí Islam Ibn Taymiyyah àṣìṣe bó ṣe wí gbogbo wọn gbogbo àwọn categories yẹn wọ́n ń gbìyànjú àti depict kínní ń kini kínní kínní jẹ́ hasadu ni wallahu ta'ala alam naam. naam. naam. torí kó má bàa ní irú tóun ní. eléyìí kò ní bọ́ sí abẹ́ hasad ṣùgbọ́n yóò bọ́ sí abẹ́ zulm gẹ́gẹ́ bí ó lè bọ́ sí abẹ́ zulm ó sì lè bọ́ sí abẹ́ khudlan lásìkò tó ma yá rẹ̀ ń wá náà lọ́wọ́ rẹ̀ ó yẹpẹrẹ. ó sì lè bọ́ sí abẹ́ wàláyà kìdìbùhù kò ní parọ́ fún un àbí kéèyàn disclose díẹ̀ kéèyàn fi díẹ̀ pamọ́ sódà tó bá lọ kó owó rẹ̀ sínú bísínẹ́sì náà kódà bí yóò bá ṣe yè ná yóò kọ́kọ́ jẹ́ yà díẹ̀ bí yóò bá ṣe yè kó tó dictate àwọn ètè èèyàn fi pamọ́ kọ́kọ́ jẹ́ so a ò ní pè ní hasad torí pé níyẹ̀mà kankan ò tí ì ṣẹlẹ̀ ń kórira lára yẹn ni kò tí ì rí ń so àwọn ìròyìn tí ó yẹ kọ́ máa yá ní lára rẹ̀ sọ máa yá kejì kò sí lára rú ẹni yẹn nu so ó lè bọ́ sábẹ́ zulm àbòsínú ó lè bọ́ sábẹ́ kudlan. gẹ́bí ó ṣe lọ bọ́ sí abẹ́ pípa irọ́ fún ọmọ èèyàn wallahu ta'ala alam. aleykum salaam naam aleykum salaam. ìtọ́sẹ̀lẹ̀ lọ́kọjá ìgbòsùn àti mùsùlùmí sáwà pàtì tó wá wà àti kìí ṣe pàtì mùsùlùmí wọ́n ń ṣe kí ni ok ok ok. Thank you.

kò tọ́ lọ́dọ̀ àwọn tí wọ́n gbé ètò democracy wá gan kì ṣe healthy practice nìyẹn ó yẹ kí aspirant kí ó kó ẹni tó ń wá yẹn lórí strength rẹ̀ ni kì ṣe lórí weakness yẹn nìkan ìlú kó bá bàbá onífìlà tọ̀hún ọ̀mùtí tó lọ. to concentrate lórí pé o sáfẹ́ ba ẹni yìí ló kọjá náà ni o tún kọ ara tiẹ̀ ṣe o sì fẹ́ bẹ nìkan lọ tí mo fẹ́ lò ní pé lọ́dọ̀ àwọn yẹn gan kì í ṣe healthy practice ni pé kéèyàn máa lọ kọjá sí pé ntẹ́yìn lọ concentrate lé lórí nu bí ba ẹnìyàn jẹ́ ẹlòmíì ìyún gan ni wàá ṣokùnfà pé ẹni tí wọ́n ń bàjẹ́ yìí wọ́n kàn fẹ́ wọ́n kàn fẹ́ bàjẹ́ ni ọ̀dà tiẹ̀ láṣẹ. ká tó wá pé lọ́dọ̀ àwa tá a jẹ́ mùsùlùmí àwa tá a jẹ́ mùsùlùmí kò tọ́ ṣíṣe bẹ́ẹ̀ kò ṣe kínni ṣíṣe bẹ́ẹ̀ kò tọ́ fún wa. kándídéètì tiwa òun ni ká tà fáwọn èèyàn àwọn nǹkan tó dáa nípa tiwa ká sọ fáwọn èèyàn ìgbà ẹni yìí tẹ́ ẹ bá dìbò fún yóò ṣe báyìí yóò ṣe gbá yóò ṣàwo yóò ṣe gbá yóò ṣàwo kódà gan láti gbà tí ò tí ì sí ní nínú òṣèlú tẹ́nìkan kan ò mọ̀ ó ṣe báyìí ládùúgbò rẹ̀ ó ṣàwo ládùúgbò rẹ̀ ntí torí pé gẹ́gẹ́ bí mi ṣe máa ń sọ ní gbogbo gbà pé dọ̀rúrọ̀ ló fà tá a fi wọnú òṣèlú yìí sò lásìkò tá wọ yẹn ká má jẹ́ kí Islam kó ṣe kíni kó yọ ọmọ wa lára àwọn nǹkan tí wọ́n máa ń dánwò ní bíi ká dalẹ̀ bíi kájọ sàdéhùn kájọ sàdéhùn ká síyàn dé ògégéré ká padà lẹ́yìn rẹ̀ tá a sì mọ̀ pé à ń tan ni gbogbo yẹn kò yẹ ká bá mùsùlùmí nínú ẹ̀ kò yẹ ká bá mùsùlùmí nínú ẹ̀ tí wọ́n bá ṣe irú ẹ̀ táwọn tí wọ́n ti ṣe mùsùlùmí tí wọ́n bá padà tí wọ́n bá dá èyí ṣe tí wò ó padà ìwọ rí pé nígbà táwa padà ò rí pé ó pé wa ni òrí pé àwọn eléyìí òrà dúdú owó tí wọ́n gbé fún wa ń gbàtà padà lẹ́yìn wọn ni ó wá kọ̀ padà wọn ni mùsùlùmí lèmi a sì ti sàdéhùn fún tí mùsùlùmí bá sàdéhùn kì í yapa àdéhùn mùsùlùmí kì í ṣe ọ̀dàlẹ̀ so ó yẹ kí ẹ̀kọ́ islam kó wà lára wa lásìkò tá à ń ṣe kíni lásìkò tá à ń ṣe àwọn nǹkan wọn yẹn wallahu ta'ala alam naam wa aleykum salaam. kí ká ṣe kí ni. tọ́yìb lóòótọ́ èèyàn lè ó lè hàn sí yẹn ń gbà mí bóyá through third party bóyá látàrí irú àwọn ọ̀rọ̀ tẹ́ni tó ń sọ fẹ́ lómi kó ta sí yẹn létí through ẹni tó sọ fún bóyá tó ń nífẹ̀ẹ́ yẹn àbí tóun náà fẹ́ bu epo sí i èèmọ̀ kọjá sí pé ó nífẹ̀ẹ́ èèyàn ó sì fẹ́ kíyàn nílò pé sọ́ra fún lágbájá. naam naam ó sì lè ṣe láti hàn torí pé tó bá káàyàn láàtán gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan tó bá ká láàtán tó bá ká láàtán kò ní lè wọn ni wọn lò tó hàn eléyìí ń kórìíra ìdẹ̀rọ ọlọ́run lórí mi ká fi dáadáa san lẹ́san ìkórìíra ìnìkan tó fi dáa jùlọ tó bá jẹ́ sí pé aburú bá ti ń ti àtàrà àkórìíra rẹ̀ tá ká ṣe kí ni ká jìnà sí i ṣùgbọ́n tí kórìíra yẹn ó ti hàn ṣùgbọ́n àti máa rí àwọn kò tí ì máa ṣiṣẹ́ tọ́ káwọn aburú kan máa ṣẹlẹ̀ sí wa bóyá kó máa káàkiri kó máa bà wá jẹ́ bóyá ká gbé nǹkan kalẹ̀ ká rí i pé eh, nǹkan tó jẹ́ sí pé kì í fọ́ káwá bá a pé ó ti fọ́ <laughs> lápèjúwe tá a sì mọ̀ pé aláníyì tá a múlé tì a mọ ayin tó ti hàn sí wa nípa rẹ̀ lápèjúwe irú yẹn kéèyàn ṣe kí ni kéèyàn kóra ró fún un ṣùgbọ́n tí yóò bá ti tó báwọn nínú àwọn nǹkan tẹ́yìn ó fi kọ́ lẹ́kọ̀ọ́ la Allah kó ronú pìwàdà òun ni tòun ti kó hàn sí yàn yẹn kéèyàn máa ṣe kíni kéèyàn máa ṣe dáadáa sí torí pé ọlọ́run ò bẹ́ẹ̀ nìkan kan ṣe mànà kó tó ṣe tó ṣe fún yàn kó tó ṣe fún yàn tọ́lọ́run bá fẹ́ gbà ni ọlọ́run ò ní wá mànà ẹnìkan kan naam wallahu alam wa aleykum salaam. naam.

so sí eléyìí ṣe dáadáa fún tó sọ fún ẹgbẹ́ náà tó wá ṣe dáadáa tó fún fún ní ọmọ rẹ̀ àbí àbí kò ní gbà. kẹ́ni tí wàá rè ó dáa tí ó tó tí ò dáa iná náà làjọ ń sọ n tí ò dáa nínú wa rẹ̀ yẹn kó ṣàtúnṣe rẹ̀ sẹ́yìnsì ẹni tá a bí léèrè a fẹ́ fọmọlọ́kọ a béèrè ìwà ọkọ lọ́dọ̀ ẹni tá a wò pó mà ọ̀nà yẹn ni lórí rẹ̀ gbogbo tó bá mọ̀ kó wì. torí hadith arábìnrin yẹn tí ó wá bójú sẹ́ńlá Muhammad sallallahu alayhi wa sallam ti ń béèrè nípa àwọn èèyàn méjì tí wọ́n fẹ́ fẹ́ òjíṣẹ́ Ọlọ́run ọba ní sàlẹm ọ̀kan nínú wa fasulukun aláìní ní tálákà ni ẹnì kejì la yada'u al-asa an ẹnìkejì kì í fi ọ̀pá sílẹ̀ láti ìyẹn ní pé gbogbo gbà pọ̀pá rẹ̀ ń bẹ ní ọrùn rẹ̀ ni àwọn àwọn irú ìrìn àjò tí wọ́n máa ń ṣe ní ọjọ́ wọn àná inú tí máa ń jẹ́ kí ìrìn kó rọrùn ni pé kí yẹn bá fi pọ̀pá kí yẹn fọwọ́ hmm. so wọ́n ní gbogbo gbà pọ̀pá rẹ̀ ń bẹ lọ́rùn rẹ̀ ni a jẹ́ sí pé tó bá fẹ́ ìwọ nìkan ló máa wà ń lé nínú ìtumọ̀ kan nínú tọ́wọ́ rẹ̀ bá bọ̀ yóò fẹ́ na ó lè tó bá na fọ́jọ́ kan ó lè na ọdún mẹ́wàá kúrò lára rẹ̀ àwọn àwọn olùmọ̀kan ní ìtumọ̀ láyẹ́dọ̀ lásọ̀ àti kìí ni pé ọmọ a máa ń na obìnrin <laughs> àwọn olùmọ̀kan ní ìtumọ̀ rẹ̀ ni pé a máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ìrìn ẹ rí i pé sùlùk aláìní àtẹni máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò tí máa ń lu obìnrin ẹ rí i pé a ti sọ in tó ṣeé kó discourage obìnrin nípa wọn lẹ́yìn ìgbà tó jíṣẹ́ ọlọ́run bá sọ bẹ́ẹ̀ tó jíṣẹ́ ọlọ́run bá ní ṣùgbọ́n èmi ń wò pé kó o fẹ́ lágbájá ó wá da mọ́rin ẹ lómi tó bá jẹ́ sí pé ṣíṣe bẹ́ẹ̀ haramu ni òjíṣẹ́ ọlọ́run kò bá ti ṣe kí ni kò bá ti ṣe so yẹn sìn ṣùgbọ́n ọ̀wọ́n téèyàn mọ̀ nípa ẹnìyẹn ni kéèyàn sọ kéèyàn má fi ṣúgà kún un. èso ní bẹ nínú àmánà kẹ ẹ sọ gbogbo ń tẹ ẹ mọ̀ nípa rẹ̀ eléyìí ò sí nínú kò sí nínú bíbá àyàn jẹ lẹ́yìn ṣùgbọ́n tí wọn ò bá gbọ́rọ̀ rẹ̀ wá bá yín ẹ má lọ bá wọn pé ẹni tẹ́ fẹ́ fọmọ fúnnu tí ẹ bá ṣe pé ìbàjẹ́ aburú ara rẹ̀ bá lágbára débi pé yóò ta bá ìsìláàmù sínsìn tó bá jẹ́ sí pé bóyá ọ̀mùtí ọ̀mùtí ó ti ní bí ọmọ márùn-ún ìyá wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni kò sì fẹ́ nìkan kan nínú àwọn ìyá wọn lápèjúwe àwọn àwọn oríṣiríṣi ìròyìn tí ò dáa táwọn èèyàn àwọn tí wọ́n fẹ́ fọmọ fún tí wọn ò sì mà kò sí láì fi nínú nínú irú ṣíṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé torí pé kò sí màláìka láàrin wa sínsìn. So, tẹ́lẹ̀ tó wá sí pé kí wá sí pé gbogbo ẹnikẹ́ni tó bá ti wá fẹ́ fẹ́ àwò torí pé bóyá ní nǹkan kan tó fi ṣe wá àbí torí pé àfẹ́ kó fẹ́ á wà lọ tí wọn bá gbé ọ̀rọ̀ rẹ̀ wá bá wa so yẹn sìn a ò gba ká lọ máa tú àṣírí irú ẹni bẹ́ẹ̀ tí kì í bá ṣe pé aburú ti ń bẹ lára rẹ̀ bí abinísìn iru iru ṣí alápèjúwe àwọn ṣí àwọn máa ṣe nǹkan kan wọn ò fi ẹ̀sìn wọn pamọ́ wọn wàá fi ọmọ yín tí wọn bá fi ọmọ yín tẹ́tẹ́ ti so yìí tán ìgbà yẹn lẹ́tọ̀ọ́ mọ̀ pé ṣí àní wọn wọn máa ṣe bẹ́ẹ̀ ìgbà yẹn lẹ́tọ̀ọ́ ẹ ti fọmọ fún tán irú ẹni bẹ́ẹ̀ kò sí láì fi nínú kí n sọ pé ẹni tẹ́ fẹ́ fọmọ fún ṣí àní o kò sí láì fi nínú torí pé eléyìí nǹkan tó ní láti ṣe pẹ̀lú ìpìlẹ̀ ẹ̀sìn gan-an àkéyìdá ni. so yẹn sìn wallahu ta'ala alam naam naam ìbéèrè parí inshallah. jẹ́ kí a bá wọn sìn islam fara mi láti nà lọ́wọ́. àwọn ta ni ẹ àwọn christian. two ó kú bá jẹ́ ẹlẹ́tọ̀ọ́. tó kù bá kú àwọn àwọn tá a máa ń ṣe láti fi sìnkú ẹ̀sìn ni wọ́n àbáṣà a ó di pẹ́ sìn ni sẹ́yìnsìn àwa á wẹ̀ òkú á wọ̀ṣọ funfun fún á kírun sí i la á gbé e lórí tẹ́ àwọn náà láwọn tí wọ́n máa ń ṣe nínú ètò ẹ̀sìn wọn torí náà ẹ̀sìn ni kò yẹ ká bá wọn kópa ní nínú ẹ̀ sẹ́yìnsì so eléyìí kò tako ká kí wọn lórí nǹkan ẹ̀dùn ọkàn tó bá wọn ṣùgbọ́n bákan náà láti dáhùn ìbéèrè ẹlẹ́ẹ̀kejì kò sí láìfi nínú ká fún wa ṣùgbọ́n àní tọrọ àforíjì fókù náà So, àwọn àdúrà tá a lè ṣe pọ̀ láì jẹ́ sípa tọrọ àforíjì fòkù sọyẹnsìn á ṣàdúrà láì ní tọrọ àforíjì fún òkú tá a bá sọ pé ẹ̀yìn tó fi ilẹ̀ kọ́lọ́hún ọba jí ó dáa nínú dídá ẹ̀yìn rẹ̀ náà ni kọ́lọ́hún jẹ́ káwọn eléyìí rí màálẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọlọ́kan òjọ̀kan àdúrà téèyàn lè ṣe tó kó àdúrà ìmọ̀nà sínú fún wọn torí pé tẹ́lẹ̀ náà kí ni mùsùlùmí ń fẹ́ àfẹ́ kí wọ́n wà lórí tí wọ́n ń ṣe yẹn ó wù wá kán káwọn náà rí mọ́lẹ̀ sínsìn so téèyàn bá láǹfààní àti sàdúà fún wọn kéèyàn sàdúà fún wọn àdúà ìmọ̀nà wallahu ta'ala alam. <clears throat> Ah, nítorí àsìkò báyìí ni a ó dúró inshallah tabarak wa ta'ala ohun tí a wí tó ṣe déédéé ìrúngbọ Ọlọ́run àti sunnah muhammad sallallahu alayhi wa sallam kí Ọlọ́run bá kí o san alẹsàn wíwí àti gbígbọ́ ètò kù jẹ káàtó kí Ọlọ́run bá kí o san àmójúkúrò fún gbogbo wa hada subhanaka allahumma bihamdik ashhadu an la anta astaghfiruka wa atubu ilayk.